وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀lẹ̀mí náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini isobatul khoir ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq ab بلاره محمد الأول حفظه الله ورعاه توجه إمام الدعوة الحق سنترا مسكلمة هبوكتا ما بوك الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ilé tí a dá fún ọlọ́run ọba tí ó tún ṣe wá dè ní. alhamdulilayi. a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà. tabarakallahu zul awsafi kamilatan. kábíyèsí ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni ọba tó ní àwọn àwọn ìròyìn ilé tó kún kẹ́kẹ́. Tabarakallahu. Ọlọ́run ọba tí à ń rẹ̀ yìí, ó náà ní. Àwọn ọ̀sọ́ fi ká mi látàrún ó náà lọ bá kan ṣoṣo èyí tí wọ́n mọ̀ ẹ́ tèmi náà mọ̀ yẹn náà ni. lórí ọ̀sán áfíríkà nílò dáhùn. títí wọn náà mọ̀ pọ́lọ́ ńlọ́lọ́hún kan tó ń mọ̀ ọmọ tó ń ṣe tó ń wẹ̀ ni. ọ̀wọ̀ ẹ̀wà kí ló lọ́dọ̀ àárọ̀ bí wálé ọjà mi. ọba tá a rí i náà wọn náà ní ẹni tí àwọn èèyàn káàkiri àgbáńlá ayé nígbàgbọ́ pọ̀ náà lọ́lọ́run ọba. ọ̀wọ̀ ẹ̀wà kí ló lọ́dọ̀ àárọ̀ bí wálé ọjà mi òun náà là ń pè ní tawhid rububiyya ètò fi ń tọ́ka sí pé kódà ẹni tí ò sin ọlọ́run gan mọ̀ pọ́ lọ́lọ́run. lásìnà náà sìn fàtàwọn jẹ́kí bí hàkí pàtàkó. àárí ròyìn kan ilé ìta fẹ́ rò pé tí a bá ti fi lé ròyìn ọlọ́run ti tó. rárá o. ìwé pọ̀ sí mú kàtà lè bá kiri ìbílà ọjà mi. tó bá ṣe ń ròyìn ọlọ́run pẹ̀lú ròyìn kan lọ́wọ́lọ́wọ́ wàá tún ti rí pé ròyìn mi tún ti já wọlé sínú ọkàn rẹ nínú àwọn tọ́lọ́ ìròyìn ara rẹ̀. Kásì ètò ọlọ́run bá wa bá ṣe yóò hún. Ẹnìkan fẹ́ ròyìn ọlọ́run nínú àwọn ọ̀rọ̀ tá gbọ́njú bá ó ní ọba jídára. Má sọ bẹ́ẹ̀ mọ́, ọlọ́run kì í ṣọba tí ń sùn débi tó wá tají. Má sọ pé ọba alára ti máa ń dára tó hùn. Lásìnà náà wọ́n sì bàtà ń dàkẹ́ bí àkíkọ́ sábò. kan ilé lérò pé tàbá ti fèlé iná ọ̀rọ̀ yìí ó ti tó kí lẹ tó ń wá sẹ́sọ lẹ́yìn rẹ̀ ó pọ̀ gan-an. wà ní apáti mọ́ kàkà lè bá kéèdè la wájà ni. ọba tá à ń ròyìn rẹ̀ yìí ó náà ní ọba kan ṣoṣo tó ti wà kó tó di pé ní àtẹ̀yìn náà wà ó náà nìkan náà lọ́ba tó tún ṣe ń bẹ tó ń jọ́ ọ̀ràn lọ́wọ́lọ́wọ́ báyìí àsìkò rẹ̀ kò ń tán kì í ṣọba títẹ̀ náà rẹ̀ máa tó parí rárá o torí pé kì í ṣọba tó gbà kó ti tó wá dìbò táwa fi ń ń pè lọ́lọ́run kì í dẹ̀ ìjọba tí wọ́n kọ́ àpọ́ìntì pé wọ́n lọ bá kàn táwọn kan tó wá ń lọ kọ́ọ̀tù torí ẹ̀tọ́ lọ́wọ́n bá kọ́ lélẹ̀ yẹn kí dẹ̀ ìjọba tó gbọ́jú mí dà tó gbàgbé kan wọlé tó náà ṣàṣùwá bọ́ sí kò jọ lọ́wọ́n rárá òun náà nìkan lọ́lọ́run tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin tí ò sí rè gún fún nínú ìjọba rẹ̀ lọ́dọ̀ ẹnikẹ́ni nínú gbogbo nǹkan kábíyèsí ọlọ́wọ́n ọba náà á fi lè náà wọlé lónìí àwọn àndẹ ọlọ́run nínú àánú rẹ̀ kújọ kó túbọ̀ fẹsẹ̀ wá nílẹ̀ kó túbọ̀ wà ní àgbọ́yé ẹ̀sìn akẹ́rẹ́ àwọn akáàbọ̀ sórí ètò yìí ètò wa lónìí ìpè òdodo àbẹ̀ ọlọ́run kó wa san olùgbàgbọ́ ètò yìí ní ẹ̀san dáadáa à ń tẹ̀síwájú lónìí nínú tafsir nínú Suratul Ahqaf níbi tí a ti ń ṣàlàyé àwọn oníranran àwọn òfin ọlọ́wọ̀n ọba lórí àwọn ẹ̀dá rẹ̀ àwọn táà gbọdọ̀ máa mọ̀ àwọn tíyàn fi ń jẹ́ mùsùlùmí òdodo tẹ́rípọ̀ pọ̀lọpọ̀ láyé lónìí náà ló ṣàǹpẹ̀rẹ̀ rẹ̀ ní mùsùlùmí ìhàlẹ́ pọ̀ ṣùgbọ́n jẹ́ mùsùlùmí gidi ní ẹ̀ jẹ́ mùsùlùmí òdodo ní ẹ̀ ìjólùgbàgbọ́ òdodo ní ẹ̀ bí bẹ̀rẹ̀ sí wọn tàà fẹ́ máa tó lẹ̀ lónìí náà pẹ̀lú ìtòsí ń gbẹ́tẹ́lẹ̀ kò máa wá fi kúnra wọn lọ. wàá sọ iná ìsànà bí wà lè dé ìhìsànà. ọlọ́run bá ní. òun sàtọ tẹ́lẹ̀. wá iná ní ìrìnsánà bí ní ìdè ìrìnsánà. ọlọ́run bá àwọn ẹ̀dẹ́ ènìyàn sọ̀rọ̀ òun ṣèkìlọ̀ kalẹ̀ fún wa òun sọ àwọn ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ máa fojoojúmọ́ tọ̀tún tòru wa rántí òun bá wa sọ ò nínú alukur'an. ìrìnsánà. ọ̀rọ̀ yìí dẹ̀rẹ̀ tí a bá fi lè gbọ́ tó gbà tó tẹ̀lé ẹni náà ti dolórí ayé àti tọ̀run. ìwà rẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí tó bá kọ tí ọ̀gbọ́n yìí sí tó ní kò kàn ń bọ̀ ṣe fẹ́ ṣe tó ń rí ha ìdàkejì oríire lẹ́ni náà fẹ́ ṣe yẹn o. sọ̀rọ̀ rẹ̀ yìí ń ta ń ta lọ́lọ́run sọ fún wa bíyàn bá kírun tó bá gbá rẹ̀ kódà kíyàn yọ zàká ma pàrà hajj lọ́dọọdún tí ò bá mójútó ń tọ́lọ́run tó fẹ́ sọ yìí ẹrù rẹ̀ lè dànù wà sọ. Ọlọ́run náà sọ tẹ́lẹ̀ tó ń bá wa sọ nípa àwọn òbí wa méjèèjì ni ọ. Wọ́n sọ iná ìrìnsà náà bí wà nílẹ̀ ìgbìyàn ṣẹ́sà náà. Alá ní àwọn òbí wa méjèèjì àti ìyá àti bàbá Ọlọ́run ló dọ̀rọ̀ ọyàn káṣí dáadáa sí wọn ìṣẹ́sàánà. Ìṣẹ́sàánà. Gbogbo ìran dáadáa tó bá mọ̀ sáǹpín dáadáa, abáwọn fọṣọ ni, abáwọn gbálẹ̀ ni, àtúnjẹ fún wọn ni, afẹ̀lẹ̀ báwọn ìfẹ́sánà. Ọlọ́ọ̀bá ní ká ṣe ká ṣe fáwọn òbí wa méjèèjì ọ̀rán àyà ní. Àmàlá tí gbogbo mú kún wà ha. Wọ́n náà ti bẹ̀rẹ̀ ronú pé ah, Àwọn kan wá lọ́wọ́ ní ló ń ṣe ẹ́ àwọn kan ológun ìdílé ọ̀dọ̀ family problems tó dẹ̀ ní father side àwọn wá mú ẹ wá torí ẹbọ ọ̀dọ́ tí wọ́n wá kọ̀ yẹn sáwọn òbí ẹ̀ ìyá àti bàbá tí ò pa ẹ́ láti kékeré tó fi wá di tó dì lónìí wọ́n wá náà ní ìṣòro ẹ̀

Islam pélé wọn ẹ̀ gbọ́dọ̀ dánrú ẹ̀ wò. Wà á sọ iná náà ti ń sìn tá à ń sọ yẹn náà ti ń rí the beauty of Islam a sọ fún ẹ kó pọ̀ gan pé nǹkan pọ̀ ní Islam gan kọjá náà dọ̀rọ̀ táwọn èèyàn ń bá káláyé lónìí nǹkan fún Islam ní nǹkan rí rẹpẹtẹ kọjá wa ń bu rẹ ní lórí social media kọjá wa ń fèsì ọ̀rọ̀ àwa ń ṣe pé à ń dá wa káwọ́ tẹ̀ Islam wò ráyè gbogbo pọ̀ṣọpọ̀ṣọ yẹn àyè ká ẹ̀rá àyà eré kan ṣe kan ló ń sún àwọn eléyẹn sí. wọ́n sọ ìnà ìsánà bí wàá lédè ìgbẹ́ ìsánà wá ní àsọtẹ́lẹ̀ tó ń sọ fún gbogbo àwa tá a jẹ́ ọmọ láyé lónìí tá a láwọn òbí tí wọ́n ṣe ń ṣẹ̀mí láyé kódà bá ọba ṣẹ̀mí mọ́ àlàyé tó ń pọ̀ lórí ilé yẹn irú èyí táwọn ọmọdé ń ṣe lọ́wọ́ fáwọn òbí tí wọ́n yìí wọn ṣẹ̀mí wọ́n tún nìyàn wọ́n sì wá ń ṣẹ̀mí láyé dáadáa tó lè ṣe sí wọn onáàlá ń kalẹ̀ yìí. wà wá sọ iná lè bí wà nídéé yìí Ọlọ́run pa wá láṣẹ ká ṣe dáadáa sí ìyá ká ṣe sí bàbá. Àmẹ́lẹ́ ti hù ọmọ rẹ̀ wá wá bọ̀ rẹ̀ sí mú kọ́

wọ́n pàṣẹ pàṣẹ tó bẹ̀rẹ̀ bá wà nínú oyún ó máa ń pàṣẹ àwọn stress tó ní agbára àtìgbà tó ṣùgbà ti dúró sí lára oríṣiríṣi nǹkan ló máa máa ṣe bí kó máa sùn bí kó máa tutọ́ bí kó máa lè jẹun bí oríṣiríṣiríṣi bí káyà máa rìn oríṣiríṣi àwọn nǹkan olóma máa ṣe obìnrin lásìkò gbà náà

ìyá ẹ̀ ló wá dẹni tí ò ṣe lọ sọ́dọ̀ ẹ̀ mọ́ ló wá di pé ò lè gbé mọ́ mi ò lè gbé mọ́tò yìí lọ sí àdúgbò tí mo ti wà yẹn you know ah so jẹ́ kí n kàn rán ẹwọ́ ẹ kí lórúkọ tí ẹ ah, ìyá ẹ bàbá ẹ. ìyá tó jú òjì láti máa rú fò kiri ìwọ́lódẹ̀ wà nínú òkú náà jọ náà èmi ni mo wà nínú òkú náà jọ náà ojú òdẹ̀ ti já ẹ̀ ó dẹ̀ rú káàkiri ó dẹ̀ ń dá ọ̀mọ́ ṣe wàhálà. bẹ́ẹ̀ náà lọ́tún fi ń dáná fún dáàdì wa lọ́tún fi ń fọṣọ lọ́ fi ń gbálẹ̀ ọ̀hún látàtàwọ̀ yá ìlú.

ìjọ tó náà fẹ́ bí ojú rẹ̀ rí kọ́dọ̀ ọdí ìdíje ọlọ́run ká ah, ọlọ́run ya laitani mitu qabla hada wa kuntu nasiyan na siya ah, ọjọ́ ìní àfi bí kíyàn ti kú kéèní tó dé ni o nǹkan láre o ah, ìyá náà lè sá nìyẹn. Bàjá Ahalimọ́kọ̀dù ìlàjì bìrin nàkà láti kọ́ láti yá àlè sàní mẹ́tò ọ̀dẹ̀là hádà wà tó tó náà sí yàmà sí já. Ọlọ́run bá nígbà tí ó di pé ìrọbí mu àlùmọ́kọ̀dù ní ìrírọbí nígbà tó di kó bẹ̀rẹ̀ sí rí gbá. ajá àhánimá kọ́ ọ̀dọ̀ ìlàjì bí àìnà kàlàtì. kí ẹ̀sìn mọ́ bí wọ́n ṣe máa ń dún nígbà tí kí ni ẹ bá dé ẹ́ tó bẹ̀rẹ̀ sí dún ó wá débi ike dàbínú ó wá bẹ̀rẹ̀ sí tó bá ó ní ọlọ́run ọba ọ̀. yá lè tẹ́lẹ̀ mi túmọ̀ bí làhádá. àfi gbígbà tí kíbi kíyàn ti kú kéde tó dé ni o. yá lè tẹ́lẹ̀ nǹkan ńlá ni o ha ah, ọlọ́run ọba. torí pé oríṣiríṣi òun lè máa gbọ́ lẹ́nu obìnrin nígbà náà. èyí tó bá dóró sí lọ́hùn tẹ̀lé lọ́wọ́ pé láìláìláìlá fásitì ẹ̀yìn náà ṣàǹjú ẹlẹ́gbẹ̀ẹ́ lè bọ́rú. àwọn nọ́ọ̀sì náà rí ojú wọn rí tó. mi tún kan bí làhádá. Ẹ̀yẹ́ tàtẹ́ndà tẹ́nà ṣe àríwó ṣe ń lọ. Mọ́lá ti yá rẹ̀. Ìyá rẹ̀ ti jẹ́ ẹ̀nà ṣe ṣe ń jẹ́ kìnnà náà rẹ̀ wọ́n ni wọ́n wá já sí wọ́n yà lónìí. Bọ́jà náà ti sá bó ṣe ń fò wúlẹ̀. Mọ́lá ti Ó sọ ṣàwọn gbàgbé ìgbà tí wọ́n fẹ́ ṣe gbọ̀nsẹ̀ ara wà ní lélẹ̀ àwọn ọmọ arànjú ẹ̀bẹ̀rẹ̀ bí tí wà jẹ lẹ́yìn tí wà mẹ́lẹ̀ ìgbọ́n wọn lẹ́pàá tó kàmọ́ àtàrí ìjà ní mi túnkọ́ nílà àdá ìyá alábìnrin sá wà kún tún náà sí ìyàmà òǹdíjà ìyá alábìnrin sá ń jọ́ tó náà fẹ́ bí wa ń sá àléhì sọ́látù wọ̀sálàm àwọn ọ̀rọ̀ ńlá ni ìyẹn fi ń já padà sínú àyà yẹn wípé àmẹ́lẹ́ tí wọ́n mú búburú ووضعتهم قرها وحمله ومضاله ثلاثون شهرا ìgbà tí ìyá fi wà nínú oyún ọmọ àtìgbà tó fi bí ọmọ ọlọ́run ọba ní méjèèjì lẹ́yìn ìgbà tó fi ìdẹ̀ra ṣe yẹn ọlọ́run tó wá mú ìdájọ́ mi lọ́lọ́run àtìgbà tí ọmọ fi wà nínú oyún àtìgbà tí ìyàwó ọmọ tí máa fi fún ọmọ lọ́mú ọlọ́run ní méjèèjì a máa wá kú sí sàlááfù a máa kú sí ọgbọ̀n oṣù 30 months nínú oyún ọmọ àti fífún ọmọ lọ́mú a máa kú sí 30 months ilé yìí ní ìsinsílẹ̀ wá bí béèrè mi lọ́dọ̀ ẹ̀ lòmíì pé a ah, nù nǹkan tí mo máa ń sọ pa kùránì wọn yẹn nìyẹn má sọ sọkó sọ pa kùránì wa ọ̀rọ̀ ọlọ́run ọba ni mm-hmm. ṣé kò kọ́ntradì sara wọn bẹ́ẹ̀ sì jẹjẹsẹ̀ àyà kan tí mo tẹ̀ máa ń sábà come across báyìí. wálidátù yurdi'na awladahunna hawlayni kamilayn jókòókò kọ́ntọ́lọ́ ọlọ́run ló ń kọ́ alẹ́kọ̀ọ́ ọlọ́run gba tó fún alọ́wọ́. wàlúwàlídáàtù gbogbo àwọn tí wọ́n jẹ́ ìyá lọ́mọ. yorùbá àwùlàdàmúnà. ọlọ́run wa máa fún àwọn ọmọ wọn lọ́mú. hawlẹ́yìn nìkà mi لمن أراد أن يتم الرضاعة لمن أراد أن يتم الرضاعة Allah ni kó bèrè tó bá fẹ́ kọ̀m̀plìtì fífún ọmọ lọ́mú ọdún méje ló máa fi fún ọmọ lọ́mú ẹ wá ń bèrè pé àhá ó dá sí kò ti contradict ara wọn báyìí ayà tí ta kánú àkọ́kù yìí ní òun ní sọ̀rọ̀ tó nà ṣáárọ̀ ọgbọ̀n oṣù thirty months ni àti oyún àti fífún ọmọlọ́mú. Ilé ìtawà ń kà yìí. Haúlẹ̀ ilẹ̀ kàmílẹ̀ Òun ní ọdún méjì ni ká fífún ọmọlọ́mú. Tọ́bọ́wá dìdọ́ta ọdún méjì kúrò nínú 30, 6 months, ṣe 6 months bí fi lóyún ni. Gbogbo anáda sọ pé oyún oṣù mẹ́sàn, oyún oṣù mẹ́wàá, ó yá, ó ti wá fẹ́ lójú. ò takora wọn Wọ́n ni alkùránì ọ̀rọ̀ ọlọ́run sí wá kò takọ́ra wọn àásàrà ilé náà fún ẹ lónìí kò tún dìímú kò fi kún ètò ti mọ̀ tẹ́lẹ̀ ìyìn tí wà fi máa mọ̀ wípé àà ah! àbíkò gbà islam tó bá ti gbà tẹ́lẹ̀ àbíkò má jáde kúrò ní islam tó bá ti wà nínú ilé ń tọ́lọ̀ bá ń sọ bá ti pé ọmọ oṣù mẹ́fà nínú ìyá rẹ̀ gbogbo ń tà pè ní ìdẹ́jà ó ti kọ̀m̀pìtì tára ọmọ yẹn tó bá ṣẹlẹ̀ eventually yìí pé nǹkan kan ṣẹlẹ̀ tó bùkátà kí wọ́n ọmọ yẹn jáde àbó bùkátà kí ìyá yẹ bí ọmọ ya bẹ́ẹ̀ náà pẹ̀lú àwọn kankan bí wọ́n wá induce ẹ̀ pé to ah! ọ ti rí nǹkan tó léwu àbí tó lágbára àbọ́lọ́ mọ̀ ọmọ dára lọ́nà àrà nìyẹn kò sára tọ́lọ́wọ̀ ò lè dá ọ̀nà tó ti fi jẹ́ gíga lọ́bí wà áyín sáwáyé ó yẹ kí wọ́n náà ti mọ̀ pé sára tọ́lọ́wọ̀ ò lè dá ń ọmọ tó bá ti wá sí ayé lọ́mọ oṣù mẹ́fà o gbogbo ń tá ń pè ní dẹ́dẹ́ ọmọ ó ti ń tẹ́ wá fi jẹ́ kí ọmọ yẹn kó tún lágbára sí i ò ní pé ẹ̀yìn yẹ ọlọ́wà ní tẹ́ wá bùkátà láti fún ọmọ bẹ́ẹ̀ ni pé ẹ jẹ́ kó mu ọmú fún ọdún méjì ẹ yọ oṣù mẹ́fà kúrò nínú 30 a máa fún ní 24 months ẹlẹ́yìn lọ́dún méjì ọdún méjì gbáko ní ọmọ bẹ́ẹ̀ bùkátà tó kó fi mọ́mú ní fi máa wá kọ̀m̀plìtì 30 months sásọ yẹn fífọ́mọ̀ yẹn lọ́mú yẹn lẹ́ máa fi augmenti àsìkò tó kéré tó lò nínú oyún èyí tó bá wá lo oṣù méje nínú oyún ìyá rẹ̀ Ẹmọ̀ mọ̀ pé ìtẹ́ máa fi fọ́n lọ́mú 23 months lélé yẹn èyí tó bá lo oṣù mẹ́jọ 22 months èyí tó bá lo oṣù mẹ́sàn ṣó ti yé wa bá ṣe yọ yìí bẹ́ẹ̀ náà ti máa tó kìí tó ọmọ tọ́lọ̀ ń bá wá ní kó lo oṣù mẹ́wàá nínú oyún ìyá rẹ̀ ẹ yí pé twenty months lè ní ẹfẹ́ fi mú. wàá fún iná ìsànà bí wà lédè yìí ìsànà hàmàlà sí wọn àwọn. ووضعت برنه وحمله وفصاله ثلاثون شهرا èmi ọmọ bọ́ ṣe fẹ́ gbárí tó tó fẹ́ sọ pé ọmọ mathematics tó ń ka ti ọlọ́run ọba tí ò wá ní lò láti fi lòṣẹ̀mí ẹ̀ òǹkà lọ́lọ́run bá ti kàkálẹ̀ yìí ló ti ṣàlàyé rẹ̀ kálẹ̀ yìí ó wá fi ayẹyẹ ilé yẹn tú ilé yẹn fún wa tí wọ́n náà bá ti wá mọ́dá níbẹ̀ má jẹ́ jàǹkọ́ rú mẹ́lú la fi sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ní ìbí wọn bọ́ sórí rédíò lásìkò yìí rọmọdọ́nà sọ mẹ́ta fọ́ olórí oníwàásí orí afẹ́fẹ́ tí wọ́n náà wá wíwó rowòrò gbogbo tí ò yẹ nínú ẹ̀sìn ó pé kí ó kò yanjú òtún tù ló ń tú ó dẹ̀ torí tọ́lọ́n ṣe wọ́n mọ̀kọ́ wà nínú ilé yìí nínú agbolé nínú mọ́sì yẹn náà fọ́sí mọ́ ó kà nǹkan tí ò ní bá tí wọ́n ní wá sọ tó máa wá ṣàtakò sí ètò ìgbóhùnsáfẹ́fẹ́ torí ọjọ́ orí wọn ṣùgbọ́n tí ó jọ́ lẹ́nu eléyìí ẹ̀yin mọ̀ pàwọ́ ó yàmàyàmá ń sùn yìí tó dẹ̀ ń pẹ́ta àwọn fáàmì náà tó jiná dénú gbogbo eléyìí tó fi máa dá Islam wọ̀ níwọ̀ tó ń takò Islam tẹ́lẹ̀.

ń pẹ̀ ń tọ́lọ́ ń ṣe ní aṣíwájú nínú àwọn mọ̀sájìdì káàkiri kí láǹfààní pẹ́ kéwú pẹ̀ẹ́sẹ̀ jáṣíwájú nínú ẹ̀sẹ̀wà mùsùlùmí kí láǹfààní ìjáṣíwájú yìí tẹ́ mọ́nítọ̀ àwọn tí wọ́n ń bọ́ sórí afẹ́fẹ́ lónìí tí wọ́n wá sọ ọ̀rọ̀ dán ọ̀rọ̀ dán ẹmọ́jútó wọ́láyìn wọ́n máa ń dojú ti ní èyàn ṣáàdè máa dá nìkan gbọ́ ti ẹ̀nìkan yà tán rédíò ń gbà mí kí gbọ́ tẹ̀lé mi báyìí àyàdè máa rìn yàn. ìmọ̀ àtàtà àlámúná wà máa kọ́ dìlù ìlìmìnà. táwọn lè ṣe rédíò bá ti wá gbọ́ tó wá sọ pé kí náà fà yìí sọ yìí ọ̀rọ̀ rẹ̀ kò lórúkọ nídìí ó kàn wọ́n rí pèsè tó wá láwọn ta'lamu. Ah, ilé náà akọ̀nfẹ́lẹ̀ náà pass message ti yé gbogbo tí wọ́n ń gbọ́. Wa wassayna al-insana biwalidayhi ihsanan hamalathu ummuhu kurhan wa wada'athu kurhan wa hamluhu wa fisaluhu thalathuna shahra. Ọlọ́ọ̀bá ní àti oyún àti ọmọ fífún lọ́mú méjèèjì ẹ ló máa kú sí ọgbọ̀n oṣù. Ṣùgbọ́n tẹ bá wáyà ta kàlẹ́ kan yẹn náà ọlọ́run bá sọ pé liman àrọ́ọ̀dà ayùsí mọ̀rọ̀dọ́ tó túmọ̀ sí pé it is not compulsory o wípé kó pé ọgbọ̀n oṣù yẹn o liman àrọ́ọ̀dà tó bá fẹ́ pé ayùsí mọ̀rọ̀dọ́ fẹ́ni tó bá fẹ́ pé fún ẹni tó bá fẹ́ pé fi fún ọmọ lọ́mú. lèmánì àrọ́jà yìí ti máa rọ̀bọ́. eléyìí jẹ́ ètò ọlọ́run lórí àwọn ẹ̀dá ètò fi ń jámọ̀ wípé gbogbo nǹkan pátá òun náà ni tọ́lọ̀ ti perfect sínú Islam fún àwọn mùsùlùmí ẹni tó ń bá rí pé ah, ó dàbí pọ́ ọgbọ̀n oṣù yẹn pọ̀ jù ńgbà tó ń dìjọ́ ti oyi tó kù láti ó rí ah, tó máa fi fọmọ yìí ah, ó máa fẹ́ ti àwọn kankan nínú ìṣẹ̀mí òun ó wá yọ bí oṣù mẹ́ta kúrò nú ẹ̀ oṣù méjì kúrò nú ẹ̀ oṣù mẹ́rin kúrò nínú ẹ̀ torí pé níta ń pè ní ọlọ́run fi ń tún ọmọ ṣe ni pọmọ oṣù mélòó ó ti bẹ̀rẹ̀ sí rọ omi sí nínú ó ti bẹ̀rẹ̀ sí fún lóúnjẹ jẹ ó ti sú ẹ olóhùn fatọ́kọ̀lọpọ̀ ọmọ ẹ fi ń ṣe oríṣiríṣi àárẹ̀ tí wọ́n ń ṣe ìtò tẹ̀fí wá ń kéré pin àrírú ẹ̀rí ó kéré pin oṣù mẹ́fà léraléra kọ́ mọ́ má tiẹ̀ mú táǹkì lómi torí pé níta àtó o àtó o ọlọ́run ti kó ti kàn báyìí méjèèjì papọ̀ sínú ọmú tọ́mọ torí ìdí èyí ẹ má sàn ọmọdé olókùnrùn ìsìláàmù tún sọ̀rọ̀ fún wa nípa kátọ́ mọ́ káwọn ọlọ́run. àrọ́júlù ní ìlànà bìyì sallallahu alayhi wa sallam. arákùnrin kan wá bá anábì sọ́kà ó wá sọ fún anábì pé sọ̀rọ̀. man ahakun náà ti bí húsìn ní sọ́hábàtì. ẹ̀yìn ìyá wa kú oríire. ó ní rẹ̀ òjíṣẹ́ ọlọ́mù wá béèrè ni sàlẹ̀ni tí ó yẹ kí n ṣe dáadáa sí jù bí ṣúsìnì ìsọ̀hábàtì ló ń pé alábìnrin ìyá ni ẹni àkọ́kọ́ tí ó wà ṣe dáadáa sí bá sí lọ́wọ́ ó ní òjíṣẹ́ ọlọ́mù ti gbọ́ ní lẹ́ẹ̀kejì alábìnrin ìyá náà tún ní kó tún fi ah, ẹni tún òjíṣẹ́ bó ti gbó náà ló dárúkọ kan. Ọ̀la òmù ká. Arábìnrin ìyá rẹ̀ náà ni. Kọ́lá fún màmá òun. Lẹ́ẹ̀mẹ́ta náà arábìnrin rìpítì ìyá rẹ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀. Kọ́lá fún màmá òun. Arákùnrin wa bèrè kò jíṣẹ́ ọlọ́run tatún wá tún ni. Kọ́ọ̀lá tún ma àbò. Arábìnrin lẹ́yìn arábìnrin tún ma àbò lẹ́yìn wá gbà náà ló wá kan bàbá rẹ̀. ṣe kó mọ̀ pọ́kùnrin làwọn náà a ń sọ̀rọ̀ ah, ààrẹ gbọ́dọ̀ wà báyà afikaso tọrọ láti iṣẹ́ rẹ̀ àwọn náà dẹ̀ di máa retí ká jẹ wọn ma kọlọmájò kòrò lẹ́nu ní kálukú wa ṣùgbọ́n tó dùn wàhálà ìjà o. ìyàtọ̀ jẹ́ àrọ́jùlù ní Níyàtọ̀ ni àbí yàtí fífọ́ ọmọ ọlọ́mú tá à ń ròyìn kalẹ̀. Oníkàlùkù ọkùnrin jọ kó mọ̀ wá máa bẹ́ kiri lẹ́yìn kó mọ́ tún ti gba lọ. Ó ní iye tí ìyá òfin lè ṣe wàhálà. Ó ní tí ò ní lè sun. Bàbá àti rẹ̀ ti sínú yàrá. Òun á lọ sí arákùnrin kan wá sọ́dọ̀ àrábì sọ́lọ̀sọ́lọ̀ ẹgbẹ́ ọ̀sán náà ó ní ìrọ̀lẹ́ iṣẹ́ ọlọ́run. àrọ́dí tún lè gáàzì wakọ̀ dídí ètò àṣẹṣe èrò ká. ó ní mo fẹ́ jáde lọ ni mo gbọ́pọ́n ní ogun ẹ̀sìn ṣẹlẹ̀ fáwọn kan. wakọ̀ dídí ètò àṣẹṣe èrò ká. àwọn ìmọ̀lẹ̀ ti fáwọn ọkùnrin tó jẹ́ géńdé Arábìnrin ṣe òjì ní ìyàláyé. Ọ̀là náà. ọ ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ Ọlọ́run. Ọ̀là Rasulullah. Arábìnrin gbà tó ṣì ní ìyàláyé gbà náà. sí mú lè tàtà ogun ẹ̀sìn báyìí. rẹ̀ ó ń bẹ lábẹ́ gìgírísẹ̀ yá rẹ̀. padà nítorí à ń fi léyìn sọ fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí ẹjọ́ ẹ padà sílé ẹ padà sọ́dọ̀ pẹrẹntì ẹ lọ ṣe dáadáa sí wọn owó tó ń ná fún rẹ owó tó ń ná ẹlòmíì inú ìtẹ̀ tó ń náwó fóbìnrin ìyá rẹ̀ ò ha ọlọ́run àwọn ọ̀rẹ́ ló ìmí ìwíṣẹ́ ló ń pààrọ̀ fóònù bí ìgbà tí yàn pa ah, la hawla wala quwwata illa billah ó dẹ̀ bẹ̀rọ ọlọ́run ìyẹ́ ẹ̀dẹ̀ rí wò yíẹ̀ bó ṣe ń rún pàwó tí yíẹ̀ wọ̀ wọlé tí yíẹ̀ ń gbé à níbo lọ jalè fi tọ́jú àwọn òbí ẹ̀ o ṣùgbọ́n ṣe dáadáa sí wọn nínú ojúṣe ọmọ ni kó ṣe dára sáwọn òbí rẹ̀ a ń bẹ ọlọ́run bá kó jọ ilé ìta àtúgbọ́ lónìí kọlọ̀ kó jọ kó má ṣe ní balẹ̀ jàbúrú fún ata sọ àtàwọn àtàgbọ́ ibi náà láti máa tẹ̀síwájú ní ọ̀la subhanaka allahumma hamdika shada allah ila ila anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí tàbí ẹ fẹ́ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alkùnrin àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta